واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به يرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويكفر لكم ذنوبكم ومن يتع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كلام الله وخير الأدي يد محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم وشر الأمور مودثاتها وكل محدثة بدعة وكل بدعة دلالة وكل دلالة في النار اللهم صل على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته a fi ọpẹ́ fún ọba Adẹ́dàá Allah subhanahu wa ta'ala tí a ká fi mà bá a ṣe ṣọpẹ́ sí àwọn èèyàn pọ̀ ká tó bẹ̀rẹ̀ Ramadan à ń jọ ń wò lọ́ọ̀kan báyìí wọn ò rí Ramadan gbà àwọn míì lè jẹ́ ọba adẹ́dà nípè nínú wọn àwọn míì Allah subhanahu wa ta'ala ó dè wọn mọ́lẹ̀. wọ́n wà nínú gbèkùn tí Ramadan ò ṣe é gbà fún wọn. àwọn yẹn ó máa ṣọpẹ́ pẹ́mi ṣì wà torí tẹ́mi bá ṣì wà fún wọn ìrètí ṣì wà bí ìbá ṣe fídíà ni wọ́n san wọ́n tún gbà wọ́n dẹ̀ gba láàdá láàdá wípé Tí òpin ìgbà tí wọ́n ń jẹ̀ràn yẹn ọba adẹ́dàá ó ní káwọn màláíkà máa kọ ládàálẹ̀ fún wọn torí àsọ́ọ̀lẹ̀ rẹ̀ tó wá látẹnu òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam pé ẹrú olùgbàgbọ́ òdodo tó ń ṣẹ̀sìn bó ṣe yẹ kó ṣe tí ara rẹ̀ wàá gbé pa. àwọn màláíkà àrẹ̀yìnsálá wọ́n lọ bọ́ba adẹ́dà ó tiẹ̀ jẹ́ pé ọmọ kọ́ndíṣàn tẹ́rù wà ẹrú rẹ o ò ti dè mọ́lẹ̀ ọba adẹ́dà sọ pé bẹ́ẹ̀ ni wọ́n ń béèrè nítorí pé àwọn ọmọ báwọn ṣe sàkáǹtì ọ̀rọ̀ rẹ̀ sí ọba adẹ́dà sọ pé kí wọ́n máa kọ ládàá fún un bí ìgbà tó ń ṣe nígbà tára rẹ̀ wà pẹ̀lú agbára ló fi jẹ́ wípé kí èèyàn máa pọn omi lẹ̀ ni kíni òǹgbẹ pẹ̀lú kíni pẹ̀lú ìmọ̀ bó ṣe yẹ kó ṣe ní àmàwẹ̀ àmàwẹ̀ là ń sọ bí ebi bí àwàdà àwẹ̀ ti tán ó ti ń súnmọ́ oṣù kan lọ nísìn tá a ti gbà wẹ̀ lẹ́nu ìgbà tá a bẹ̀rẹ̀ yìí ọ̀gọ̀rọ̀ tilẹ̀ ìjọba adẹ́dà ń pè lánàá lálẹ́ àná yìí mo yìí gba kọ́ọ̀lù wípé ah ẹ bá a bá wọn sọ̀rọ̀ ní markaz lágége o lágbájá jáde láyé takasegbe tamadola jáde láyé kí wọ́n lè bá a gbà kí wọ́n sin bẹ̀. àmàgbà tí ó ṣẹlẹ̀ sẹ́nibọ́dì nínú wa ló fi jẹ́ wípé gbogbo ìgbà tí ẹ̀mí bá ṣì wà chance ni láti ṣe kíni láti fọpẹ́ fọba adẹ́dà wípé ó sì lọ́ra ẹ̀mí wa a wà lo ẹ̀mí fún dáadáa kí ọpẹ́ yẹn lè bá a nítumọ̀. torí pé kí aṣáájú ẹ̀dá sallallahu alayhi wa sallam ńgbà tó ń dìde lóru débi wípé ẹsẹ̀ ń wú à wọ́n pàkíyèsí ẹ̀sìn èwo tún lélẹ̀ ṣe bọ́ba adẹ́dà ti forí jiyàn kódà ó ní e àṣìṣe tọ́ọ̀bà wá ṣe níwájú gan-an àníjọ́ ṣẹlẹ̀ àti fojú foru kílọ̀bá بعد كني òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam alladhi la yantiqu anil hawa in huwa illa wahyu yuha kí ló fi dá wọn lóhùn ó ní ṣé kí n má jẹ́ ẹrú tí ń sọpẹ́ ni èyí ni wípé níta fi dúpẹ́ fún ọba adẹ́dà ó wípé ká tú ọ̀tẹ̀ ń pẹlẹ mọ́ ìbáda àti dáadáa tá à ń ṣe kó lè bá a ṣe pé kí ni ká lè bá a tán rí pẹ̀lú ẹ̀. ló fi jẹ́ wípé ọ̀ràn èèyàn ni àwọn afa sọ wípé gbàtọ́ bá dẹ́ra sọ pé alladhina qalu rabbuna Allahu thumma istaqamu wọ́n ní alqailuna kathirun àwọn tí wọ́n sọ pé rabbuna Allah wọ́n pọ̀ àmọ́ àwọn tí wọ́n ṣe istiqoma qalil qalilu wọ́n mọ níwọ̀nba kínkínní ni wọ́n. ní Umar radiyallahu anhu ó ní ìdúró déédéé òpùrọ́ tó o dúró déédéé tó fi òṣùwọ̀n mẹ́ta kó fi wọ̀n bóòlù oorun rẹ̀ ṣe jẹ́. ṣé gbogbo òru ló ń fi sùn tó o máa ti ń fi gbogbo òrun sùn òpùrọ́ ni ọ́ tó o bá ló ń ṣe tọkọ̀ọ̀mù. bóòlù oúnjẹ rẹ jíjẹ rẹ ti jẹ́ tó bá jẹ́ yí pé eníjẹ múra ni ọ́ òpùrọ́ ni ọ́ ẹni tí ì bá fi ọ̀gọ̀ọ̀rọ̀ àsìkò rẹ̀. láti máa fi gba àwẹ̀ oníjẹmúra ni làwọn ẹni re ló fi jẹ́ pé ọgọ́rọ̀ àsìkò wọn wọ́n máa fi gba àwẹ̀ ni torí pé kí ni kó lè ba induce istiqoma ìmá wà lórí ìpáyọ̀ ọlọ́run ọba ní gbogbo gbà imam ahmed bin hanbal rahimahullah rahmatulahi imam sunna wọn ni. <laughs> fún bí ọdún méjì kó tó jáde láyé yóò gbà àwẹ̀ débi pé yóò dákú wọ́n mọ bomi wọn báyìí yóò dìde kò ní fàwẹ́lẹ̀ ipe tóun bá lóun ọ̀gbá gan oúnjẹ gan ò ṣe jẹ ó ti bá débẹ̀ tọrọ ròjì sallallahu alaihi wasallam tó sọ pé alayka bis sawm wa fi riwaya bis siyam fa innahu la mithla lahu àwẹ̀ gbígbà ọdọwọ́ rẹ o kò sí nǹkan tó rí bí àwẹ̀ ní tí máa ṣe kí ni tí máa mú yàn nípa ẹ̀ ọlọ́run ọba yóò kó ọ̀rọ̀ lẹ́nu yóò kó ọ̀rọ̀ níròrí yóò kó ọ̀rọ̀ níṣesí. torí wípé kí ni ìyí máa gbẹ̀yàn lọ sókè. Okay lọ sí martaba òpin martaba o martaba ihsan martaba téèyàn máa wípé ah ọba adẹ́dà ń wò mí bí mi ti ẹ̀ rí orí mi kìí ṣe pé orí gbangba mi nìkan orí kọ̀rọ̀ mi ọmọ tí mò ń rò ọgbọ́n tí mò ń sọ ó dẹ̀ rí tí mò ń ṣe ẹni tí ìròrí tí ò bá jẹ́ kí ìròrí òun ìsọ̀rọ̀ sí òun àti ìṣesí òun kó dá lérí wípé ọba adẹ́dà mọ̀ o ó rí o ó gbọ́ o tó wá bara rẹ̀ níwọ̀ kò sí bó ṣe lè tán rí kò sí bó ṣe lè tán rí Sayyidina Umar radiyallahu anhu sọ yí pé kí n lẹ ìkónuró níbi ọ̀rọ̀ sísọ ẹni tó bá rò tó bá didi wípé kò sí tí ò lè sọ kò sẹ́ni tí ò lè sọ sí kò ní í taari kìí sẹ́ni tó ní í sọ̀kọ́mọ̀ kò ní í kò sí tí ì kéèyàn ní àtúbọ̀tán burúkú tó kọ́ máa gbé ẹnu gbére anyhow sẹ́ni kò ní í torí pé kíni mùsùlùmí máa ń mọ̀ wọn ara rẹ̀ ilẹ̀ máa ń mọ límìtì rẹ̀. lọ́wọ́ a mọ bí ojú rẹ̀ ṣe rí wọ́n ní ojú rẹ̀ bó ṣe bá ti tóbi rẹ̀ mu ló wì o ní sọ pé kò lójú òun bẹ̀rù wípé tọ́ ọ bá ní ó lójú òun fi ń jọ àwọn èèyàn láti ayé bí ń ṣe ń fún ara jẹ ọ gbọ́dọ̀ fún ẹ̀mí náà lóúnjẹ kó ṣe níwọ̀ntúnwọ̀nsì oorun ò gbọ́dọ̀ pọ̀ ọ̀rọ̀ sísọ ò gbọ́dọ̀ pọ̀ oúnjẹ jíjẹ ò gbọ́dọ̀ pọ̀ pọ̀jù táwọn nǹkan yìí tọ́ba ti dé wọn pé wọ́n ń pọ̀jù ọmọ ẹ̀dẹ́ ènìyàn yóò sì ṣe yóò sì sọ ọ̀rọ̀ tí ẹ ò ní yanjú ń bẹ tí ẹ ò dàrú ń bẹ ọlọmọdé ojú ọ̀rọ̀ wa ló fi jẹ́ yí pé àwọn ẹni retí wọn kọjá lọ màmá ah Umar bin Khattab radiyallahu anhu ani hasibu anfusakum qabla an tuhasabu ẹ máa gbé ara yín sórí òṣùwọ̀n ẹ máa ṣe ṣírò ara yín kó tó di pé ọba adẹ́dà ẹ lè ṣèṣirò níwájú rẹ̀ níjọ́ gbẹ̀ǹdẹ̀ alikiyama kò sí wọ́sùnù kankan ọ̀kan tí wọ́n gbé kalẹ̀ téèyàn máa ń fún wọn lọ bọ̀t ẹ̀sìn ní ó sùn. lórí ẹ̀mí torí pé kí ni nature rẹ̀ ìmánì ni kì í dúró lójú kan tó o bá ti ti lọ sókè yọ wálẹ̀ kì í wá wálẹ̀ kí ni máa ń ṣe ìmọ̀ já wálẹ̀ tó ṣe pé ń wálẹ̀ díẹ̀díẹ̀ ó ṣe é tètè sọ pé jẹ́ mú nǹkan tó ń sọ. ẹ̀mí ni torí pé kí ni inna nafsa làmàrà tẹ̀bẹ̀sọ illa ma rahima ẹ̀mí naturally bí ọmọdé ni tó o bá fi ọyàn bá jẹ́ kódà bí n bá lọ gbá bọ́ọ̀lù lọ yóò lè gbá bọ́ọ̀lù yóò tún amúyàn a rí nínú àwọn àgbàlagbà yẹn tí wọ́n ṣèyàn à ń sọ́njọ́ kan báyìí àwọn kan nínú àwọn ọmọ ya ni ó ní bàbá wàláyé ìlú náà síbẹ̀ wọ́n ní ẹ̀ bọ́ọ̀lù ti sọ ní à wọ́n gba bọ́ọ̀lù lọ tó ń bá tó ń gbá bọ́ọ̀lù tán wọ́n tó wá mú yàn wọ́n ní kì í sọ yàn ló ń mú torí kò sóúnjẹ rẹ̀ ń bẹ̀ mọ́. ó ti dọ̀ over time ló ń ṣe kò tí ẹ sara rẹ̀ ìyá rẹ̀ tó ń wé ṣùgbọ́n tó o bá téèmù rẹ̀ yóò téèmù àmọ́ iye ọmọ tó jẹ́ pé oṣù mẹ́fà báyìí ani ní tiẹ̀ ti tó àbí tí nǹkan kan bá ṣẹlẹ̀ sí àná tiẹ̀ ti tó yọ̀dẹ̀ mú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ̀ ní tó o bá dúró tì n táwọn èèyàn ò máa ń pa rẹ ìwọ fúnra ara rẹ mọ kí ni Yorùbá sọ wọn ló kúnkún ò ní kún abẹ́dẹ̀. bàbá adéla fi ṣe kìlọ̀ máa tú wàsùwẹ́sù bìí náfṣùhù ìfi ń jẹ wújẹ́wújẹ́ nínú ẹ̀mí lórí ẹ̀mí kèétú wá sẹ́yìn nìkan máa yẹ lùfíìsù min qawlin illa ladayhi raqibun atid kò wá sí nǹkan kan tí ó jáde lẹ́nu àwọn tí wọ́n ń kọ́ ọ́lẹ̀ ń bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ wọ́n máa kọ́ ọ́lẹ̀ ẹ̀yin gbọ́dọ̀ ṣọ́ra ẹni tó sọ̀rọ̀ rẹ̀ láì dá lẹ́yìn ò ní jẹ́ gbé o iṣẹ́ rẹ̀ rẹ̀ ló fi san gbangba jọ gbẹ̀ndàlkíámù kódà bó bá jẹ́ pé ń tọ́ sọ òdodo ni òfìjẹ́ pé èyàn ó sọ ẹnu èyàn ó sọ ọkàn èyàn ó sọ ìṣesí. tó ń túmọ̀ sí ni èèyàn gbọ́dọ̀ mà lára rẹ̀ tó bá ti kọjá rẹ̀ á yọ kọjá rẹ̀ sínú ná kọ́lọ́ ọ̀yà wáyà. lórí tawhid ìgbọ́lọ́hún ọba gbọ́ rẹ bó ló ṣe múnádóko tó o mójútó ntọ́ba adẹ́dà sọ ni. àwọn ọ̀ràn àyàn bóò ló ṣe kí ni àtúkọ sí so ń kírun ọ̀ràn yẹn níjẹ̀má pàápàá jùlọ ìrun méjèèjì ni fọ́jì àti aṣù kí ló ṣe lára sọ́lá ọ̀tọ̀ nípa wọn ó láàrin ọba adẹ́dà kedere báyìí ní gbangba ọjọ́ àlìkíyàmù bí ìgbà tí ṣe máa ń rí òṣùpá tó kárí tán. míì máa fi tí ó fi rọrùn tá a fi rí wa àṣùbà àti kíni àti salatu al-asr àṣùbà kíni máa kọ́ di tí àti kí jẹ̀mọ́ rẹ̀ fi máa nira oorun asiri nǹkan iṣẹ́ ó ti rẹ ó ti rẹ rábọ̀ ẹ gbọ́dọ̀ mójútó tọba ti lè mójútó méjèèjì dáadáa ìyókù ó dẹrùn láti mójútó láàrin rẹ àti ọmọ làkejì pọ́ọ̀lù ṣe máa ń ṣe sí wọn ẹni tó ju ọ lọ ẹni tó ẹjẹ jẹgbẹ ẹni tó kéré sí ọ ọ gbọ́dọ̀ ṣọ́ra bó ṣe máa interact bó ṣe máa sọ̀rọ̀ sí wọn bó ṣe máa ní àdìọ́kàn sí wọn torí kí ni kátùbọ̀ tán rẹ̀ ó lè ba àmọ́ dàrú ọ pàtàkì èèyàn máa ṣe ìsáàbù gbogbo ilé torí wípé látara nǹkan báyìí lọ́rọ̀ èèyàn fi gúnrégé níwájú ọba adẹ́dà lẹ́yìn wọn ọ̀ràn yàn èèyàn ṣọ́kínni àwọn náà wá fìlì. sọ́dọ̀ zuhur wa ba'da zuhur kí ló ṣe náà sálàm sọ ó ní haramahu Allahu ala nar ẹni tó dún ní ma kọ́ máa kíráká mẹ́rin kátó ká ìlà mẹ́rin lẹ́yìn rẹ̀ ó ń dún ní ma ní kíkí gbogbo ìgbà bẹ́ẹ̀ ọba adẹ́dà ó ṣe ara rẹ̀ ní èèwọ̀ fún iná ló túmọ̀ sí wọn kò ní wọná. kí ló jíṣẹ́ lára sálàm tó sọ ó ní rahima allahumra sọlá qabla al-asri arba kíkẹ́ ọlọ́run ọba máa bá ẹrú ẹni tó jẹ́ pé kó tó kí asri ó múra ká mẹ́rin wá. ìyàwó Aisha rọdíàlá ana ó lóun rí i pé òjíṣẹ́ náà sàlám máa ń dún ní máa kan nígbà tí zawal bá ṣẹlẹ̀ yóò kí ìrun ọ̀hún yóò gùn gan kódà zawali máa ń ṣẹlẹ̀ bá lórí ẹ̀ ni yóò dẹ̀ kí bẹ́ńkì zuhu wá ń béèrè. ya Rasulullah sallallahu alaihi wa alihi wa sallam dókítà máa ń kírun rákà mẹ́rin tó dùn níbi zuhu sálà kan ọmọ pẹ́ lórí rẹ̀ òṣìṣẹ́ nípa sálà ní bẹ́ẹ̀ ni lẹ̀kùn sánmọ̀ ti fẹ́ sí báyìí ní gbígbà àdúrà mo fẹ́ kó bá mi lórí sùjádà sallallahu alayhi wa alihi wa sallam. kí ló sọ nípa ìrun òru ìdìde kírun lóru ó ní sharaful mu'min qiyamuhu bil àpọ́nlé ẹ̀yẹ iyì olùgbàgbọ́ òdodo oníkíni kó kírun wọn kó dìde kírun lóru ó ní ó lè jẹ́ rákàtà rí òkú kìíní òrò gbogbo àwọn nǹkan wọ̀nyí Allah subhanahu wa ta'ala ó fi dẹ̀kun sí dẹ̀kun fún wa tòró ó gbà wá yẹ̀jù òní alaykum bi qiyamil layl ọ̀dọ̀wọ́ yín ẹ má fi ìdìde lóru ẹ má fi ṣeré fa innahu da'bu salihina qablakum torí ṣe sí àwọn ẹni ire tí wọ́n ṣáájú yín èyí ni wípé tẹ́yìn náà bá fẹ́ jẹ́ ní ire ẹ má fi ṣeré ó ní wọ́n qurbatun ila Allah ìmọ̀ àmúyẹ kéèyàn súnmọ́ lọ́hùn wa mukaffiratu lisayyi'at ìmọ̀ pa ẹ̀ṣẹ̀ rẹ fún yàn. wa man'atu anil ithm ìmọ̀ kọ́ dín fún láti lọ́jà yóò fún yàn ní ìjánu àti nẹ́gbòyà tó dẹ́sẹ̀ kò ní rọrùn. gbogbo nǹkan wọ̀nyí wọ́n fẹ́ ká ni àwọn kan fi sọ yìí pé ẹni tí ń bá ń ṣe gbogbo àwọn nǹkan yìí nínú Ramadan tó wá ní lọ́kàn wípé kí Ramadan ó tiẹ̀ tán jàre ká gbé jùlẹ̀ wọ́n ní kò rí Ramadan gbà o. kò ṣe kí ni kò rí Ramadan gbà o. ló fi jẹ́ pé nǹkan àkọ́kọ́ téèyàn ṣe lẹ́yìn Ramadan ó ní gbogbo o rẹ̀ kọ́ máa bẹ ọba pé kí ọba adẹ́dà kọjẹ́ kóun ó lè dúró ṣinṣin pẹ̀lú bóun ṣe ń bá a bọ̀ nínú Ramadan kóun ọmọ kẹrẹ̀ nínú du'a òjíṣẹ́ náà ó fún mi ní azima fi rushd kí n rí ìtọ́sọ́nà báyìí kí n dẹ̀lé tẹ̀lé. إما شلادوا اللهم يا مقلب القلوب ثبت قلبي على دينك ويا مصرف القلوب ثب صرف قلبي إلى طاعتك wọn bá tó jẹ́ yí pé ọmọ ń yí ọkàn ẹ̀dá bó ṣe wù ọ́ ni fọkàn mi rinlẹ̀ fẹ̀mí mi rinlẹ̀ lójú ọ̀nà rẹ mọ́jẹ̀ ń lè yẹsẹ̀ eléyìí pàtàkì ìṣesí Ramadan essence Ramadan òní pé kí ni kálíbà ní ìpayà ọba adẹ́dàá kí ni payà ọba dẹ́dà ìgbájúmọ́ òfin àṣẹ rẹ̀ ìsákú òfin ni tó kọ̀ ṣé lè lè ṣeé ṣe láì nímà lọ́ba dẹ́dà ló fi pé àkíyèsí wá sí shahru ramadan alladhi unzila fihi alquran hudan linnas wa bayyinati minal huda wa man shahida minkum alshahra falyasumhu ó sọ aṣọ kùránì kalẹ̀ ni kùránì ò ní ṣe é lò èrè rẹ̀ ò ní ṣe é kó àyàfi kí ni téèyàn bá jẹ ẹ̀mí rẹ̀ ń pa àwọn nǹkan tí ọba adẹ́dá ọ̀fẹ́ téèyàn jìnà sí ìgbà yìí ò ní ẹ̀mí ni ó ra àyè lè gba kùránì lálejò tó yẹ pé tó bá ti gba kùránì lálejò ara náà ó tẹ̀lé tára bá ti tẹ̀lé bẹ́ẹ̀ gbogbo ohun tí ọba adẹ́dàdá yóò máa sin ẹ̀dá. ló fi sọ lẹ́nu òjíṣẹ́ rẹ̀ sallallahu alayhi wa alihi wa sallam ó ní àwọn mẹ́ta o tí wọ́n bá ti ké pé òun waransisa lòun ó ṣe kí ni lòun ó dá wọn lóhùn nínú wọn ó ní ẹni tó ń gbààwẹ̀. torí pé kíni ó fi jíjẹ mímu àti tó fẹ́ràn ó filẹ̀ torí kíni torí tòun bàbá adéra fi ń sọ nínú hadith kò tó ṣe wípé èmi mọ̀mẹ́ntì ń gbààwẹ̀ èmi ní sẹ̀sán rẹ̀ kó bá adẹ́dà kó gba àwẹ̀ wa ẹ̀kọ́ nú àwẹ̀ kọ́mọ̀jẹ́ sọnù mọ́ wa lọ́wọ́ nínú tí ìjẹ́ kó sọnù mọ́yàn lọ́wọ́ ó ní hisab mahasabata nafs kéèyàn máa ṣèṣirò fúnra ara rẹ̀ mo máa ń ṣe báyìí mo máa ń ṣe báyìí mo máa ń ṣe báyìí mo máa ń ṣe báyìí tí ó lékún kó má dúró ṣinṣin lórí rẹ̀ ká má ẹni tí ọba adẹ́dàá fi ṣàkàrò fún wa nínú kọ́ránì rẹ̀ oníwàlẹ́ àtẹkùnù kẹlẹ́tì nàkọ́dọ́t rọ́sìlẹ̀hà nìbàdí kúwọ́tì ànkáfà. arábìnrin kan wà ní gbòòrò mọ́kà àlàáfíà rẹ̀ ti di fíafíà èyí ni wípé nǹkan fọwọ́ bà nínú ọpọlọ ọmọ aṣọ ọ̀hún téèyàn bá ti hun ṣọ kí ni kéèyàn ṣe pẹ̀lú rẹ̀ kó lò àbí bẹ́ẹ̀ kọ́ tó ń bá ti hún tán yóò tún máa tú palẹ̀ ni ṣó wúlò fún kò wúlò fún kò wúlò fún ọmọlàkejì ọba adẹ́dà ní káwa náà má dàbí tiẹ̀ tíyẹn bá ti gba Ramadan tán èèyàn máa di àtúnbí ni ló fi jẹ́ pé kí ni. Ramadan kan ṣoṣo ó tún gbèsè ayé èèyàn tún ṣe lòjíṣẹ́ lọ́sàn àṣìlá fi sọ yí pé a wọ́n ní kóhun máa ṣàmì sí àdúrà màláìkà aleyhisselam kí ló àdúrà ẹnikẹ́ni tí Ramadan bá láyé tí ò wá lo opportunity Ramadan láti yí padà débi wípé yóò wá di ẹni tí ọba adẹ́dà mójú kúò fún gbogbo àṣìṣe rẹ̀ ó ti súnmọ́ ọba adẹ́dà ní ah, eléyìí ó gbìyànjú. Ah. orí ibú ṣẹlẹ̀ sí kọ́lọ́mù bá mẹ́sì tiwa lórí ibú lòfìjẹ́ yìí pé èèyàn ó tún ọ̀sùn gbàjá ni lẹ́yìn Ramadan pẹ̀lú kíni ìwà ìmọ̀ ìtẹ̀lé ìpèpè sí téèyàn bá ń rí ìnira lórí ìmọ̀ kó mùsùlù ìnira yẹn wà lọ́nà tó pọ̀ àtẹ̀ntọ́ ọmọ àtẹ̀ntọ́ ọmọ àtẹ̀ntọ́ òkàn sí. sọ pé tọ́ ọ bá lẹ́nìkan sọ̀rọ̀ rẹ bákan á bóòní tiẹ̀ ṣe jẹ́ bí wọn ò ṣe ní sọ̀rọ̀ rẹ ọba adẹ́dà wọn ló bímọ. ṣé wọ́n sọ̀rọ̀ rẹ̀ bákan lónìí lọ́kọ̀dìjì tún ṣe ẹ́ ó ní ìdá ọ̀rọ̀ tó burú jáì lẹ́sọ̀n kódà láti fi àkàrò hàn wá bó ṣe burú tó ó ní takadu samawatu yatafattarna watanshaqu al-ard wataqirru al-jibal gbogbo eléyìí tí ọba adẹ́dà ní ọ̀sẹ̀ lẹ́yìn ó ní kílọ̀fà ó ní anda'u ni rahman walada wa ma yanbaghi lirrahmani an yattakhidha walada torí pé wọ́n júwe ọmọ bíbí má ọba ẹlẹ́bùrú kẹ̀. abojise náà sàrà sàlà tí wọ́n ní ìwọ tí wọ́n ránṣẹ́ àwọn gan fẹnu ara wọn sọ pé ìránṣẹ́ ni táwọn Allah subhanahu wèrè ni ọ subhanallah subhanallah subhanallah ló fi jẹ́ pé nǹkan àkọ́kọ́ tó o gbọ́dọ̀ mú ní ìṣesí tó o bá ti lọ fẹ́ ṣe tó o bá dẹ́dà bó ṣe fi ránjú ṣẹlẹ̀ òní wípé ọkà gbogbo àwọn ilé ariwo ọjà ta ló ń bá nájà Allah subhanahu wa ta'ala yóò tó fún ọ yóò tó fún ọ ní kọ̀rọ̀ yóò tó fún ọ ní gbangba ní tító fún tó jẹ́ pé ọ ṣàánú wọn ni. ló fi jẹ́ pé a gbọ́dọ̀ gbọ́yé pé ìgbìyànjú tó lúkálùkù gbọ́dọ̀ ṣe mí títí wa ò fi ní bàjẹ́ ń bẹ̀ títí wa ò fi dá ń bẹ̀ kọ́lọ́ mọ́ bàtí ajẹ́ ń bẹ̀ kọjá títí wa dá ń bẹ̀. inshallah al àwọn béèrè amọ̀pọ̀ ti ó ti sùn lera wọn àti ti family day àti gbogbo ẹ̀ so a gba gbogbo ẹ̀ pọ̀ mọ́ra wọn ṣáàlá alikẹ́rí aago mẹ́wàá ni halkọ́ ń bẹ̀rẹ̀ o àti tètè délé ni torí káwọn èèyàn máa ròyìn pé bọ́yá torí pé last alka torí ọba rẹ̀ rà ló fún wa nísìnyí káwọn tí wọ́n sẹ̀ ṣèyàwó kí wọ́n má sọ pé ah àbọ̀ oníwàhálà yìí òjò òjò yẹn ó ṣe bákan ìkẹ́ni àdẹ̀rí pé ìṣesí ìtọ́dún ó sì wà lára ṣùgbọ́n àwọn kan wá kó bá rẹ̀ dà kọ́ mọ́tà san wọ́n lẹ́sàn àwọn tí wọ́n wá náà kọ́ lọ́wọ́ san wọ́n lẹ́sàn torí pé <laughs> wọ́n lẹ́sìkúsì náà kó bá rẹ̀ dà kọjá abami tó lérè kọ́mọ́dù dàlọ́ àláyà náà kó ká ṣe pípọ̀ láyé kó bá lẹ́rọ ẹ̀mí wa lórí dáadáa asalaamualeykum wa rahmatulahi wa barakatu. jazakum allah khair. jazakum allah khair. now gbogbo àwọn tí a ní béèrè láti ọ̀dọ̀ àwọn ọ̀yá wa kí a fi ìbéèrè wa ká fi ránṣẹ́ now àwa tí a sálẹ̀ kí a náwó ká lè gba nọ́mbà wa lẹ́ẹ̀kan ṣọ́ okay one two. ará Àbújá la three four five okay naam ìbéèrè ṣáájú sá. naam. Um, ẹni yìí béèrè wípé wọ́n imoran àwọn nídìí ìmọ̀ràn wọ́n ní gbogbo àtàwọn bá ń ṣe tìláwà àwọn discover ta won ba ti ka kà lọ báyìí òun gbe awon àwọn lọ. so wọ́n ní kínní ó jẹ́ nǹkan tí ó máa ń ṣẹlẹ̀ ní ọgọ̀rọ̀ gbà. táwọn bá tún tají táwọn bá tún kà wọ́n tún sùn again. na wọ́n wá ní kí làwọn lè ṣe sí àárín yẹn. ó ṣe mí náà. torí lókè wa lọ́hùn tó o bá mú oògùn wá pé oògùn yìí ni wọ́n so ṣe àrùn tó o fẹ́ ní káwọn fi wòye so ṣe ọ́ rí i bó o lọ ṣe fíìlì ń gbà o lò tó bá ti fẹ́ di pé ó gbé Quran oorun fẹ́ máa bẹ̀ wò kó dìde kó fi máa yẹn náfìlà tó bá ti bá dé sùjádà rẹ̀ kọ́ bẹ lọ́hùn ọba kó bóun lé oorun yẹn lọ kó fóun ní nashat tóun ó fi ṣe tiẹ̀ ọ jẹ́ bí ajẹ́ bí dán Uh jazakumullahu khairan. jazakumullahu khairan sa. antum jazakumullahu khairan ya baba mariam. náà wọn jaari pẹ̀lú dara sa. àmì àti wọn na. jazakumullahu khairan. na ìbéèrè mi àkọ́kọ́ sa. na um, ẹni tó yẹ pé bẹ́ẹ̀ o nígbà ramadan ó rẹ̀. na so ó fẹ́ rò pé ó ní tẹ́sán pé tó ń bá tó bá tí àwọn àwọn parí tó máa láàfin àwọn òsàn padà ọlọ́run kàdàrà pé jáde láyé so ìyàwó rẹ̀ ń béèrè pé kí ni àwọn máa ṣe lórí lórí bẹ́ẹ̀ so. ẹni tó jẹ Ramadan tó yẹ jáde láyé. bẹ́ẹ̀ni o rẹ ni sa so ọlọ́run kàdàrà pé ìgbà Ramadan parí náà wàlá àlàáfíà lórí ẹ̀ ló fi jáde láyé sí so kí ni ó kí ni ó ṣe lórí bẹ́ẹ̀ ráàyò wá pé wọ́n bá ṣe fídíà ṣùgbọ́n ètò fẹsẹ̀ múlẹ̀ jù ní pé kò sí nǹkan kan lórí rẹ̀. sir hmm. so àwọn ìyàwó rẹ̀ ò lè mọ̀ nípa ṣì ń bẹ́ẹ̀ sà níjọ́ tẹ̀ nìyẹn jáde láyé ó kí ṣubú so lórí bẹ́ẹ̀dì tó ti sick yẹn náà so ìgbà tó di ọwọ́ bíi eleven ó ti wà unconscious so títí títí tó fi lọ. tó fi lọ. ìyàwó wa ń bèrè pé ṣé mọ́gìrì àti àwọn irun tó kù yẹn náà pé báwọn náà ṣe. èyí tó ń bá láyé náà ló ti kíhun. kọ́lọ́mù bá kọ́ bá fọ́nrún kẹ́. yẹn sà ìdá ìyàwó ìjọ tí ọkọ jáde láyé náà ní tìmọ̀ àkásà. bẹ́ẹ̀ ok sà. jazakumullahu khairan sà. ìjà ti bẹ̀rẹ̀ níjọ́ yẹn. ok sà. arba'at ashru wa ashra oṣù tójú ọ̀run mẹ́rin àti mẹ́wàá lè ní ó fi ṣe tó bá ń kà láti gbé ìgbà tó ti ṣẹlẹ̀ oṣù tójú ọ̀run mẹ́rin àtijọ́ mẹ́wàá ni yóò fi jáde òpó náà kò yóò kẹ́dùn ní atara pé kò ní máa múra anyhow ṣùgbọ́n tí ó bá ti di pé ìdá rẹ̀ tán èèyàn kóraró rẹ̀ tán yóò wẹ̀ yóò múra dáadáa ńlá fi mọ̀ pé ẹni tí jáde òpó ó ní bùkátà sọkọ náà kọ́lá wọn bá kọ́ pèsè dáadáa fún un béèrè tèmi ni pé sà pé ṣé èèyàn lè trade in cryptocurrency. èèyàn lè fi. èèyàn lè trade ṣé èèyàn lè trade ní cryptocurrency. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ wàhálà consulant wa bọ̀rọ̀dẹ̀ change tí wọ́n fi ń ṣe exchange yẹn torí facilitation but kéèyàn ní owó tiẹ̀ lọ́wọ́ kéè ṣe baranda kò lówó lọ́wọ́ kò ní kankan gba tẹ́lẹ̀ ṣe tẹ́lẹ̀ yìí náà ni anything tí n bá ń ṣe nínú báwọn kó ṣàlàyé fún un tí òfin ní há sí wípé tí ò ní ò ní ń tà èyí wà pàmísíbù but forex tí ni wọ́n ní wọ́n ń ṣe bíi tẹ́tẹ́ yẹn èyí tó fẹsẹ̀ nílẹ̀ táwọn afáàsọ lórí rẹ̀ ní wípé kéèyàn kéèyàn yẹra fún. naam. naam. no kò actual bitcoin. àwọn kì í ṣe. kò ń ṣe formal currency. mo ti ṣàlàyé tó bá yẹ pé formal currency ni tí wọ́n sọ lórí rẹ̀ ni bọ̀dé yìí ẹni tẹ́tẹ́ yẹn kò é kò é sáré. iná là ń sọ yìí bitcoin yóò ló bẹ̀rẹ̀ náà ṣe bó ṣẹ̀dẹ̀ láìpẹ́ yìí ni. àwọn mi wà tẹ́ ẹ pé wọ́n create in form of shares. tẹ́ ẹ pé they all create in form of shares. pé sẹ́nu dáadáa. all create in form of shares. bẹ́ẹ̀ni. in such a way that um, bóyá wọ́n fẹ́ create a particular project. Uh. bí internet of things or wa create a particular currency fún so wọ́n máa give out currency yẹn bí pé wọ́n give out shares pé ẹni bitcoin náà ni bitcoin náà ni. Eh. pé ẹni tó bá ra o eh. ok táwọn bá bẹ̀rẹ̀ project yẹn tán ó máa ní thirty percent. èròjú wà ń bẹ̀ ní àwọn afáàfin tako. Eh. jazakallah kiri. wọ́n ti fi jazakallah kiri. asalaamu aleykum. èròjú yẹn ni wọ́n ń pè ní gharar. na wa aleykum asalaam tala barakatu matulẹ. na ẹẹ láàárọ̀ aláàárọ̀ iná ló ṣẹlẹ̀ àárọ̀ àárọ̀ tí a wà yìí lẹ́yìn ìrànlọ́ta ẹni ẹ wá béèrè lọ́wọ́ mi pé òǹgbọ́ tí ọkọ lóyún aláàjì aláàjì ọkọ lóyún tó ń ta oògùn pé wọ́n kéde pé ẹni tí ó bá fẹ́ wá ìpele mẹ́rin níbẹ̀ dé lápò ní tiẹ̀ ó ní pé tí ẹni tó ń bá fi five hundred thousand naira lẹ̀ tí ẹni bá fi lẹ̀ so ten percent ni ní every month. wọ́n wá fún onírè interest lórí ẹ̀. ẹ ó lè jẹ́ one million náà pé láti tí ọmọ rí ọmọ rí hundred thousand lórí wẹ́yìn. interest yóò máa gba interest lórí ẹ̀. òun á ní pé sóun ra ṣíà nìyẹn àbí. àbò àbò ó ní kí wọ́n fi sowó èlé pé òògùn yẹn owó èlé ni wọ́n máa ta òògùn yẹn bẹ̀ tí àwọn kan bẹ̀ tí wọ́n máa ta so èrè tí bá ń jáde ń bẹ̀ yóò máa kàn ó kò róògùn bẹ́ẹ̀ kò róògùn ọkàn kò wó ni bẹ́ẹ̀ ẹ adọ́gbọ́n jẹ rìbá náà ni. ok ẹ tó bá ní kí wọ́n yá òun lówó òun ọba wọn fi ṣòwò èrè táwọn bá jẹ lórí rẹ̀ nínú èrè yẹn ìpín tí ó jẹ thirty percent tàbí forty percent tàbí kínní à ń jọ ń ṣòwò lẹ́yìn ọ̀yáwó à ń jọ ń ṣòwò àwọn á nípìn bẹ́ẹ̀ bọ̀tẹ́lẹ̀ mo fẹ́ yáwó lọ́wọ́ yín pẹ̀lẹ́ lè sọmọ yìí pé ọ̀tàkọ̀tà yóò sì kí ni yóò sọ ten percent ten percent ẹ̀ so rìbá ni ṣé rìbá ni rìbá ọ̀hún okòrújú de rìbá ni second one náà ni pé ìbéèrè ni wọ́n béèrè lọ́wọ́ mi ni lórí máa fi ètò sọmọ bíbí ètò sọmọ bíbí ẹ mo ní kọ́sítọ́mà ètò sọmọ bíbí bẹ́ẹ̀ni fàlà sọmọ bíbí haramu ni àyàfi tí ọba jẹ́ wípé ó rẹ obìnrin dókítà tó wá jẹ́ mùsùlùmí tó gbọ́ yé kì í ti pé mo jẹ́ mùsùlùmí nìkan ó gbọ́ yé ó mọ̀ pé eléyìí torí gbígbọ́ yẹn ló fi mọ̀ yìí pé hmm, eléyìí ò dí kó bímọ lọ́wọ́ kò di lọ́wọ́ ọwọ́ kọ́ndíṣàn tọmọbìnrin yìí wáyìí àti gbé oyún rẹ̀ ìmọ̀ yọ pa ìyá lára tàbí yọ pa eh, oyún gangan yọ pa lára circumstances máa wà báyìí tí wọ́n analyze ẹ̀ bẹ́ẹ̀ ah, ibẹ̀ yẹn ni ìyapa wá látọ̀dọ̀ àwọn àfa ìpéyàpẹ́ inú àwọn àfa fi ọ̀rọ̀ jomi tọrọ ọ̀rọ̀ lórí rẹ̀ ṣùgbọ́n just like that mujarrad pé mẹ́rin ní ibì ah, ìsọkúsọ ni na márùn ní ibì ìsọkúsọ ni tàbí abábíkan nísìn tí nǹkan bá tún dẹjú díẹ̀ sí i lẹ́yìn ọdún méjì àbí ọdún mẹ́ta àtúnwó máa bí bí máa ti ń dẹjú sí i láàmú bí sí i <laughs> ìsọkúsọ ni ọgbà pé ọba adẹ́dàá ní ń dá nǹkan ṣùgbọ́n kò gbàgbé òun ní ń pèsè bẹ́ẹ̀ ẹ ẹ lè kọ́sítọ́mà mi ni for long láti gba mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ tí mo ń ṣe. mùsùlùmí ni. mùsùlùmí ni bẹ́ẹ̀ mo wá máa ń ṣe wáàsí ẹ̀ fún un pé kọ́mọ ó ti gba mo máa mọ̀ ọ ṣẹ̀ṣẹ̀ bí ọmọ méjì no ọ fẹ́ bí ẹlẹ́ẹ̀kejì ni mo mọ̀ nígbà yẹn ọ wá ní tí wọ́n bá ti bí ìtàn òbí mọ́ ṣe rẹ̀ wá ní kọ́sọ́mù àwọn obìnrin kọ́lọ́ nǹkan yọ wá. bẹ́ẹ̀ ẹ yọ. mo wá bá a sọ pé ah, a kì í ṣe níní kọ́sọ́mù obìnrin yìí ni wàhálà. náà. bí bá ṣe yín pẹ̀lú wọn kó tẹ̀lé lànà ṣeré àkóńgá ní iṣu. náà jazakallah. Ah. ẹ ẹ mo wá sọ fún wa ní rárá bẹ́ẹ̀ mo ní pé à ọmọ ń gbọ́ advice mi ọ wá ní à mo ní èèyàn musa muhala ó ti bí kẹta ó ti bí kẹrin. ọlọ́run wò. ìkarùn lọ́wọ́ bí ọkọ̀ tó wá ní òtí ẹ̀ no challenge attitude ní ọkọ̀ ẹ̀ oníkó ti ẹ̀jẹ̀ rọ́kọ̀ ẹ̀ lọ́jọ́ kan mo nílọ̀ kan mo sọ̀rọ̀ pariwa lọ́wọ́ ní ìwọ̀ kò kó òfin bẹ́ dànù ní ó ń ṣe so ọ wá ní òwe ìbímọ mọ́. mo ní pé ọkọ̀ yẹn kó ọkọ̀ ti ẹ̀rá kò ti ẹ̀rá ọkọ̀ òun pọ́n jẹ̀bẹ̀ ní àkísà òun gẹ òun gẹ bàjẹ́ ẹ ó kọ rẹ̀ gangan ló pè ọ̀pọ̀ èèyàn èèyàn ẹni kàtìkàtì ni irú ọ̀rọ̀ bá ń lò ó lò fún ẹni tí ò responsible ni àwọn gbólóhùn tó lò nìyẹn torí tó ń bá ń sọ pé kọ̀ ráàyè níṣẹ́jú òun gan tó òjò gbọ́ yé pé kò wà responsible. mo ti sọ rí bẹ́ẹ̀. kò ní kọ́ lómi inú débi pé yóò wá change yóò wá máa fara ni ọmọ ọlọ́mọ ó jẹ́ kó gbọ́ yé pé alákòóbá alákòóràn ni bó ló ṣe jẹ́ alákòóbá látara rẹ̀ ọmọbìnrin yẹn nísìnyí ọmọ sọ pé òun ò bí tí bá bímọ mi tí bá oyún yóò gbé ní tí kí làwọn dókítà sọ wọn ni tíbẹ̀ yẹn tá a bá ti fi wọn bá ti fi gbé nítorí kí wọ́n gbé yóò gbé nǹkan mi yóò gbé fibroid hmm. ah, wọ́n rí àwọn yẹn bí ẹ bá ṣe sí ẹ àwọn ọmọ kéékèèké tí àwọn náà ní fibroid ọgbọ́n àwọn ìyá wa ti ní fibroid rí wọ́n bímọ wọ fifty àbí mọ wọ fifty wọn ò dé àmọ́ ní jẹ́ fibroid ah, so wọ́n ní wọ́n lòun fẹ́ lọ ṣe fètò sọ́n bíbí mọ́ á rọ́ọ̀kọ́ ẹ̀ mọ́sàlẹ̀ ìfọ́kọ́ ẹ̀ ọkọ̀ ẹni tó bá ti òun kó ṣe ìmáà ṣe fètò kó tiẹ̀ so mọ́ á wò pé kí advice wo lè fún obìnrin yẹn. kọ́pá yẹn ọlọ́run bá kó tẹ̀ lófin ọlọ́run bá ọlọ́run ó dòtí. ó ti lọ gbogbo àwọn ọmọ kan kúrò nursery ó ti sọ wọn pé wọn lọ public school gbogbo dandan ni kéèyàn lọ sí private school ni kìí ṣe dandan ni kéèyàn lọ private school ah, ah. náà. àwọn tí a lọ sí public school mélòó lọ yẹn júnú wọn. asalaamu aleykum warahmatullahi wabarakatuh. Ah, mo fẹ́ bẹ̀rẹ̀ ni àwọn kan máa ń ṣe business POS. ẹ̀wọ́n ní jẹ́ báwọn. Eh, point of sales kí ni machine tó fi máa ń gba owó bí nílé epo téèyàn bá fẹ́ rí epo tí ò ní tí ò ní cash wọ́n á fún ní atm á fún ọ ní atm wọ́n á wọ́n á withdraw nínú account èèyàn iye epo téèyàn bá fẹ́ rà so àwọn kan ṣe wọ́n fi kíní ẹ̀ ṣe business nísìn ní àwọn remote area ah. tí ó máa ah, difficult fáwọn èèyàn láti lọ sí bank or tí bank jìnnà síbẹ̀ ah. so nínú pos yẹn kẹ̀dẹ̀rẹ́ téèyàn bá gba téèyàn bá withdraw bíi five thousand ó níye tí bank máa deduct nínú nínú tó máa jẹ́ bí tó máa jẹ́ bí charges fún iye téèyàn withdraw yẹn gangan. àbí twenty kobo omi fifty kobo. service charge now twenty naira fifty naira. Uh-huh. now sixty five naira wọ́n máa wọ́n máa jà téèyàn percentage ní ṣá. kì í no kì ṣe percentage. TPOS uh, uh. TPOS percentage ni. ṣé percentage ni. Eh? atm ń jáwó ti atm ó yàtọ̀ sí ti pos. atm ní ń jáwó. naam na ok ẹ jẹ́ kí n ṣàlàyé báyìí tí n bá gba two hundred thousand tí mo bá withdraw two hundred thousand nínú àkáǹtì èèyàn ó lè jẹ́ one thousand naira ni charges tán máa fún mi. ta ni ó fẹ́ ní charges yẹn. bank. wọ́n san fún ẹ àbí wọ́n yọ. tí mo bá ní òkè èmi ni mo ní business. bẹ́ẹ̀ni. mo ń ta epo. bẹ́ẹ̀ni. èèyàn kan wá wá ra epo two hundred thousand lọ́wọ́ mi. ìyẹn ọ̀pọ̀sùnmù èrò epo kí ni ń ṣe. ok ok mo ní mo ní hospital. ok. patient wa wọ́n wá ṣe operation. na. wọ́n ní owó tán fẹ́ wọ́n san cash fún mi. bẹ́ẹ̀ni. wọ́n wọ́n á sanwó pẹ̀lú pos so nígbà tó ń sanwó pẹ̀lú pos yẹn two hundred thousand tó ń san yẹn bank máa deduct one thousand naira nínú owó yẹn èmi mo máa ní one hundred ninety nine thousand. Doctor, ṣe bó ṣe rí nìyẹn. no kò ní ṣe pẹ̀lú dókítà mo kàn ń sọ incident tó ṣẹlẹ̀ tó rí o ok ẹ̀gbọ́n mi jẹ́ dókítà. bẹ́ẹ̀ni field dókítà náà ló jókòó. Hmm. pos point of view yìí kò ní ṣe pẹ̀lú ẹ jẹ́ dókítà ó ní ṣe pẹ̀lú mo fẹ́ gba two hundred thousand lọ́wọ́ èèyàn. mo sòrò mo fẹ́ ẹ̀hẹ́n kò lè jẹ́ oyè èèyàn torí mo lọ sí hospital mo ṣe treatment àwọn ọmọ náà ṣe treatment mi ní cash lọ́wọ́ naam pos ni mo fẹ́ fi sanwó fún doctor naam maybe gbogbo tí wọ́n ti ṣíjọ fún mi nísìn ó ti ń wọ bíi seventy five thousand naira ìyẹn wà more realistic naam lórí oògùn oríṣiríṣi tí mo máa sanwó lé lórí ó wọ bíi seventy five thousand naira Ah. rí situation tó ṣẹlẹ̀ sí mi mò ń sọ yìí mo ah. wá mú ATM mi mo wá fi ṣe transfer sí wọn àbí sí doctor pẹ̀lú àkáǹtì tó fún mi àbí bẹ́ẹ̀ kọ́ kí ló ń sọ nǹkan tí mò ń sọ ni pé seventy five thousand naira tẹ̀sán yẹn kò ń ṣe gbogbo seventy five thousand naira ló lọ sí àkáǹtì dọ́kítọ̀ yẹn. èyí ọ̀kan mi ṣebí ni o ti náwó nínú àkáǹtì rẹ̀ n ti ń bẹ láàrin òun àti báǹkì wàhálà tí wọ́n síra wàhálà tí wọ́n síra wọn nù eré mi ti san tèmi ṣé sáìdì tèmi lọ ń sọ ni àbí sáìdì tiwọn. mo kàn fẹ́ jẹ́ kó ìyẹn ò ṣe ìyẹn ò ṣe question mi rárá. ok ọkàn fi eléyìí ṣe. ti débi question tí mo fẹ́ béèrè atẹ́gùn atẹ́gùn lélẹ̀ bẹ́ẹ̀ni tó bá ti wá yé bẹ́ẹ̀ yẹn hmm. so àwọn kan wá fi ń ṣe business nísìn. ok wọ́n á fi ṣe business nínú remote area yẹn. bẹ́ẹ̀ni àwọn àwọn ti open account okay. láti máa sanwó fún àwọn tó bá ti fẹ́ withdraw owó just like atm. kò sí tọ́mọ nàìjíríà lè ṣe business na. just like atm. Uh, eh. so èmi wà ní ìdòwò. wọ́n lè yá wọ́n lè yá bàbá tí ó lọ fi tó. ok àwọn èèyàn ń yá bàbá tí ó lọ dúró fún wọn láti fi fẹ́yàwó ó ti gba àwọn aláàbádé ni wọ́n wà rí pé àṣekèsè bàbá gidi. ok àwọn bàbá yíyá ni tó pé wọ́n sanwó wọn ni ọ̀rọ̀ ti débẹ̀ so lára máa sọ̀rọ̀ kílá. nísìn ẹni tí ó wá tó bá gba tó bá fi atm yẹn withdraw five thousand naira. bẹ́ẹ̀ni. nínú account ẹni tó ń ṣe business atm yẹn. bẹ́ẹ̀ni. báńkì máa deduct sixty five naira. torí òun máa wá charge. torí pé central bank license wọn. naam. ó dẹ̀ ni tó ń tí wọ́n ń yọ ń bẹ̀. naam. ok. òun máa wá charge ẹni tó wá gbowó. ní hundred naira. ní hundred naira or one fifty tó bá ṣe pọ̀ sí bóyá ten thousand ni bóyá twenty thousand ni ni charges tó náà máa gbà lọ́wọ́ wọn ló ṣe máa ló ṣe máa increase so tèmi bá fẹ́ gba ten thousand nísìn a gba two hundred naira lọ́wọ́ mi nine thousand eight hundred ni mo máa kó lọlé. torí wípé wọ́n ti yọ nínú tiẹ̀ náà. wọ́n ti yọ nínú tiẹ̀ náà. wọ́n wá yọ nínú tiẹ̀. naam. ó fi owó bíi service. naam. ṣé kó má gírèdì ẹ̀ bí kó jẹ́ kó flat. na every withdrawal kó jẹ́ every withdrawal kó má jẹ́ percentage of withdrawal kó jẹ́ every withdrawal ni. okay then tó bá jẹ́ kó flat bẹ́ẹ̀ yẹn. bẹ́ẹ̀ tó bá ń fi bíi two hundred naira ṣe business nísìn tẹ́nì kan dédé dé tó lóun fẹ́ gba two hundred thousand ó máa bùkátà kó náà tó lọ withdraw cash ní nearest bank okay. and na additional money nah. yàtọ̀ fún èèyàn mẹ́wàá wọ́n gba five five thousand nígbà ogún. a ṣì mọ fún wọn. na. a ṣì mọ fún wọn. na. a ṣì mọ fún wọn. ẹ tó bá ti di wípé ọ̀rọ̀ ń rí báyẹn kó máa ṣì mọ fún wọn tí ò ní jẹ́ ìṣe tìrìbá. na. bẹ́ẹ̀ rárá kọ́ mọ̀ ṣe báyìí kó fi ṣe wípé bó bá ṣe wá bẹ́ẹ̀ni ẹn tí wọ́n mọ̀ pé báǹkì tó ń sọ yìí rìbá ni wọ́n bèèzì lé lórí tó bá lóun ó jọ wọn òun náà kò sínú rìbá so ti yé báyìí nísìn ẹ̀hẹ́n jàǹbá ò máa tà fún jàǹbá rà nù but nísìn kò ṣe yùn bẹ́ẹ̀ lórí transaction téèyàn bá ṣe pẹ̀lú rẹ̀ àti involvement hazards tóun náà bá encounter lòun fi ń charge ẹ̀yin ò ṣe issue so ti yẹ báyìí nísìn yọ lọ withdraw owó yọ lọ báyìí yọ lọ báyìí ok ọ wá charge pé ah pẹ̀lú gbogbo ètí mò ń ṣe ẹ̀sán two hundred naira ọ wà basic ẹni tó ní bùkátà sí nǹkan tó náà wo gbogbo eléyà àtàwọn inconveniences tó náà ń dago kò ní two hundred naira ò ní lára lọ sí kíní lọ torí security àti so many things ó bẹ́tà kí yẹn bá ṣe dealings pẹ̀lú wọn because ọmọ wọn dojú tọ́mọ anything bá ṣẹlẹ̀ ọ̀fà ọmọ ẹ̀ńtọ́ ọ̀fà ẹ̀ tọ́mọ ẹ̀ńtọ́ ti ètò ọ̀wọ́ mọ́tò lọ ní tí nǹkan mi bá ṣẹlẹ̀ kò sí ní tó ṣe sí ẹ̀ so you understand. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni so gbogbo wọn yìí ni kò consider inconvenience. rẹ̀ iye báyìí ni mo fẹ́ ná lọ kó ṣí gbogbo wọn yẹn kó fi jẹ́ ní tí ó gbà lọ́wọ́ wọn kó jẹ́ kọjá yòókù àmì. sa example táwọn gí fún yẹ bẹ́ẹ̀ ẹsẹ wọn fi pé ok o jẹ dọ́tọ̀ ní two hundred thousand naira bẹ́ẹ̀ you treat your patient o rẹ̀ rí cash kúlẹ̀ fún doctor. Mm, kése kó o ní cash kan kò wá convenient kó o cash dání. so eventually nígbà tí o wá send di two hundred thousand àwọn ayọ̀ hundred thousand àwọn ayọ̀ one thousand bẹ́ẹ̀ ó wà one hundred and ninety nine thousand bí ìgbà tí wọ́n sọ change doctor yẹn nìyẹn one thousand yẹn ti pọ̀ jù. bẹ́ẹ̀ yes it's like so. mi ro mi ro pé wọ́n wọ́n yọ tó one thousand. <laughs> so. wọ́n yọ tó one thousand. E, irú gan kó jẹ́ pé single kọ̀bọ̀ náà yọ ń bẹ̀. Eh, eh, rárá money is supposed to two hundred thousand tó jẹ́ dọ́tọ̀ ẹ̀lẹ́ mi kò yẹ kó yóò kàn sọ fún dọ́tọ̀. Mm. bíbà kan sọ change yìí so òun ló máa mọ bí ó ṣe máa. bó eh, ṣe máa ó sì bí owó two hundred thousand ẹ̀ ṣe máa pé so because yeah that is two hundred thousand ló jẹ́ is not uh, so uh, doctor uh, exactly kó kó ń san two hundred and one two hundred and one thousand so that tí báńkì bá yọ one thousand two hundred thousand á lè dòrò dọ́tọ̀ that is what is justifiable. wọn ò ro báyẹn <laughs> wọn ò ro báyẹn ọ̀dà tí wọ́n bá fẹ́ ro báyẹn ọwọ́ mọ́tò lọ ni o ó lọ ni o lè kó two hundred thousand naira wá tó o bá kó o dé kó o wá gbòògùn ẹni tí ọ wà lọ sípítù wọn ò ní túlẹ̀ ń bọ̀ bá kó o dé cash you understand the issue by anything àwọn inconveniences yìí ní bí gbogbo wọ̀nyún làwọn afáàfin sọ yìí pé based lórí bí olúkálukú bá ṣe ṣe wàhálà sí i òun ni kí tí wọ́n ṣáàjì lé lórí kọ́ ma kìí ṣe wípé kọ́ wá jẹ́ pé pàṣẹ́ntéèjì téèyàn fi síbẹ̀ ni èyí yóò fi di rìbá tó ti yé. sàwọn lè kàn tó la. wàhálà kọ́mọ sọlá tó. àkọ́kọ́ ìbéèrè mi ò ní pé. tí o bá ti béèrè bẹ́ẹ̀ kọ́ má tara bọ̀. ò ah. ah. ní pé nínú oṣù ṣàwọn tàwa. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Ah. àwọn àfáàwà kan